Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kọkàndínlógún. Ó sì ṣe, nígbà tí Àpólò ti wà ní Kọ́ríńtì, tí Pọ́ọ̀lù kọjá lọ níhà ẹ̀kùn òkè, ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan. Ó wí fún wọn pé, Ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún un pé, Àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà ó sì wí pé. ǹjẹ́ baptísímù wo ni a baptísì yín sí? wọ́n sì wí pé. sí baptísímù ti jòhánù. paul sì wí pé. nítòótọ́ ni jòhánù fi baptísímù ti ìrònúpìwàdà baptist ó ń wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́ èyí ni ní kristi jésù. nígbà tí wọ́n sì gbọ́ a baptist wọn ní orúkọ jésù olúwa nígbà tí paul sì gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ sì bà lé wọn wọ́n sì ń fọ èdè mìíràn wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ iye àwọn ọkùnrin náà gbogbo tó méjìlá nígbà tí ó sì wọ inú sínágọ́gù lọ ó fi ìgboyà sọ̀rọ̀ ní oṣù mẹ́ta ó ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ó sì ń yí wọn lọ́kàn padà sí nǹkan tí í ṣe ti ìjọba ọlọ́run ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle tí wọn kò sì gbàgbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn ó lọ kúrò lọ́dọ̀ wọn ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀ ó sì ń sọ àsọyé ní ojoojúmọ́ ní iléèwé tiranu èyí ń lọ bẹ́ẹ̀ fún ìwọ̀n ọdún méjì tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ń gbé sí àgbọ́ ọ̀rọ̀ jésù olúwa àti àwọn júù àti àwọn elémè ọlọ́run sì ti ọwọ́ pọ́ọ̀lù ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàntẹ́ ara rẹ̀ tọ̀ àwọn ọlọ́kùnrùn lọ àrùn sì ń fi wọ́n sílẹ̀ àti àwọn ẹ̀mí búburú sì ń jáde kúrò lára wọn. ṣùgbọ́n àwọn júù kan alárìnkiri alẹ́mìí èṣù jáde dáwọ́lé e ní àdábọwọ́ ara wọn láti pe orúkọ jésù olúwa sí àwọn tí ó ní ẹ̀mí búburú wípé. àwa fi orúkọ jésù tí paul ń wàásù fi yín bú. àwọn méje kan sì wà ọmọ ẹnìkan tí a ń pè ní skefa júù àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí búburú náà sì dáhùn ó ní. jésù èmi mọ̀ pọ́ọ̀lù èmi sì mọ̀ ṣùgbọ́n ta lé ẹ̀yin. nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú náà wà lára rẹ̀ sì fò mọ́ wọn ó pakọ̀ wọn ó borí wọn bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa ìhìn yìí sì di mímọ̀ fún gbogbo àwọn júù àti àwọn ará Hélénì pẹ̀lú tí ó ṣe àtìpó ní Éfésù ẹ̀rù sì bà gbogbo wọn a sì gbé orúkọ Jésù Olúwa ga ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sí ìwà wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe iṣẹ́kíṣẹ́ lé ó kó ìwé wọn jọ wọ́n dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì sírò iye wọn wọ́n sì rí ó jẹ́ ẹgbàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ̀n fàdákà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi ó sì gbilẹ̀. ǹjẹ́ bí nǹkan wọ̀nyí ti parí tán paul pinnu rẹ̀ ní ọkàn pé nígbà tí òun bá kọjá ní makedonia àti akaya òun ó lọ sí jerusalemu ó wí pé. lẹ́yìn ìgbà tí mo bá dé ibẹ̀ èmi kò lè ṣàì má rí róòmù pẹ̀lú. nígbà tí ó sì ti rán méjì nínú àwọn tí ń ṣe ìránṣẹ́ fún un lọ sí makedonia timothy àti erastu òun tì kára rẹ̀ dúró ní asia ní ìgbà díẹ̀ náà ní àkókò náà ìmìmì díẹ̀ kí ó wà nítorí ọ̀nà náà nítorí ọkùnrin kan tí à ń pè ní demetriu alágbẹ̀dẹ fàdákà tí máa fi fàdákà ṣe ilé òrìṣà fún diana ó mú èrè tí kò mọ ní ìwọ̀n fún àwọn oníṣọ̀nà wá nígbà tí ó pè wọ́n jọ àti irú àwọn ọlọ́nà bẹ́ẹ̀ ó ní. alàgbà ẹ̀yin mọ̀ pé nípa iṣẹ́ ọnà yìí ni àwa fi ní ọrọ̀ wa ẹ̀yin sì rí ẹ sì gbọ́ pé kì í ṣe ní éfésù nìkan ṣoṣo ni ṣùgbọ́n ó fẹ́rẹ̀ ṣe gbogbo asia ni paul yìí ń yí ọ̀pọ̀ ènìyàn ní ọkàn padà tí ó sì ń darí wọn wípé ohun tí a fi ọwọ́ ṣe kì ṣe ọlọ́run kì sì ṣe pé kìkì iṣẹ́ ọ̀nà wa yìí ni ó wà ní ewu àti di asán ṣùgbọ́n ilé diana òrìṣà ńlá yóò sì di gígàn pẹ̀lú àti gbogbo ọlá ńlá rẹ̀ yóò sì run ẹni tí gbogbo asia àti gbogbo ayé ń bọ. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n kún fún ìbínú wọ́n kígbe wípé òrìṣà ńlá ni díánà ti ará éfésù gbogbo ìlú náà sì kún fún ìrúkèrúdò wọ́n fi ọkàn kan rọ́ sínú ilé ibi ìṣeré wọ́n sì mú gáì àti aristarku ará makedonia àwọn ẹgbẹ́ àjọrin pọ́ọ̀lù nígbà tí pọ́ọ̀lù sì ń fẹ́ wọ àárín àwọn ènìyàn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò jẹ́ fún un àwọn olórí kan ará Asia tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí i wọ́n bẹ̀ẹ́ pé kí ó má ṣe fi ara rẹ̀ wewu nínú ilé ibi ìṣeré ìdí àwọn kan ń wí ohun kan àwọn mìíràn ń wí òmíràn nítorí àjọ di rúdurùdu àti ọ̀pọ̀ ènìyàn ní kò mọ ìtorí ohun tí wọ́n tilẹ̀ fi wọ́jọ pọ̀ sí i wọ́n sì fa Alexanderu kúrò ní àwùjọ àwọn Júù sì tì í ṣáájú Alexanderu sì juwọ́ sí wọn. Si òun ìbá sì wí ti ẹnu rẹ̀ fún àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé júù ni gbogbo wọn ní ohùn kan níwọ̀n wákàtí méje ọjọ́ kígbe pé. òrìṣà ńlá ni díánà àti ará ẹfẹ́sù. nígbà tí akọ̀wé ìlú sì mú kí ìjọ ènìyàn dákẹ́ ó ní. ẹ̀yin ará ẹfẹ́sù ta ni ẹni tí ó wà tí kò mọ̀ pé ìlú ará éfésù ní í ṣe olùsìn díánà òrìṣà ńlá àti ti ère tí ó ti ọ̀dọ̀ júpítérì bọ́ sílẹ̀ ǹjẹ́ bí a kò ti lè sọ̀rọ̀ òdì sí nǹkan wọn ni ó yẹ kí ẹ dákẹ́ kí ẹ̀yin kí ó má ṣe fi ìwà ara ṣe ohunkóhun nítorí tí ẹ̀yin mú àwọn ọkùnrin wọ̀nyí wá wọn kò kó ilé òrìṣà bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ òdì sí òrìṣà wa ǹjẹ́ nítorí náà bí dẹ́mẹ́tírì àti àwọn oníṣọ́ náà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ọ̀rọ̀ kan sí ẹnikẹ́ni ilé ẹjọ́ ṣí sílẹ̀ àwọn onídàájọ́ sì ń bẹ jẹ́ kí wọn kí ó lọ fi ara wọn sùn ṣùgbọ́n bí ẹ bá ń wádìí ohun kan nípa ọ̀ràn mìíràn a ó parí rẹ̀ ní àjọ tí ó tọ́ nítorí àwa ṣá wà ní ewu àti pé a lè bi wá léèrè ìdí ariwo òní yìí kò ṣáà nídìí àti nítorí èyí àwa kì yóò lè dáhùn fún ìwọ́jọ yìí. nígbà tí ó sì sọ bẹ́ẹ̀ tán ó tú ìjọ náà ká.